adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ fún ọlọ́run adúpẹ́ ní ẹ̀kan sí àwa pàdé ọgbà gbọ́dọ̀ alhamdulillahi rabbil alamin fún oore àánú tí ọlọ́run bá tó ṣe fún wa tó ní ká máa bẹ́lẹ́bẹ́lẹ́ àìlé ní ní abẹ́ àṣẹ rẹ̀ ó tún wá ṣe wa kù ká máa jẹ́ mùsùlùmí bákan náà ó tún fún wa ní àlàáfíà ara ó tún wá láǹfààní ká tún wá kí jímọ̀ lé ní àdúgbọ́fọ́nà ọ̀bá náà pé lórí mímbàrí wa yìí gbogbo tí bá ń lọ láyé là ń dá sí láti fi jọ àná Muhammad sallallahu alaihi wasallam Ànábì wa Muhammad nígbàtọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá ní kọmọ bẹ lórí ayé tí ń jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ìṣẹ̀lẹ̀ kan ò lè ṣẹlẹ̀ ní àsìkò àná Muhammad kí ànábì wá mọ̀ sí kó wá dákẹ́lẹ̀ lórí ó láti ní ọ̀rọ̀ lé lórí àwọn mùsùlùmí láti nínú ìṣẹ̀lẹ̀ yìí lẹ́ẹ̀bí rí nínú síra àná Muhammad at-tarbiyatu bil mawaqif ká fi àwọn ìṣẹ̀lẹ̀ kẹ́kọ̀ọ́ níṣẹ̀lẹ̀ dé kánàbí sì kọ́ àwọn ẹlẹ́kọ̀ọ́ lára rẹ̀ Abu Dharr Ghifari radiyallahu ta'ala omi táwọn kọ́ ìmọ̀dé lára ààrẹ Muhammad bí ẹyẹ bá fò báyìí ní sánmà táwọn bá síjú wo anábì ọkàn ẹlẹ́kọ̀ọ́ lára rẹ̀ àbíjọba sàìlókù àníjọ́ kan wọn lọ lálẹ́ ìràwọ̀ ìràwọ̀ kan já dòó bí se máa já gbogbo àwọn ọmọlẹ́yìn ànábì wo ìràwọ̀ yìí ànábì wa ń bí di mùsùlùmí kílẹ̀ máa sọ tí a ò bá já gbogbo ti mọ̀ pé ní àjọ kankan pẹ̀lú ìràwọ̀ wọ́n náà máa sọ pé ìgbà mí àwọn ní ẹni ńlá kan kú bàbá bí ẹni ńlá kan àmì ìràwọ̀ tẹ̀ ń wò kìí já nítorí pé èèyàn kú kìí jáde tó a bí èèyàn ńlá kan ọlọ́run ọba fi ṣe òkú fáwọn àṣetánì ni tí a fẹ́ máa jíṣẹ́ ọlọ́run bá sánmà ọlọ́run sánmà ló pọ̀ ní rùjú mọ̀ lè ṣe àti lẹ́fìrí inú sọ́tù jìn nígbà tí àwọn àlìjẹ̀nú tí wọ́n ń sọ ìṣẹ̀lẹ̀ tó sọ wípé ọlọ́run sọ ànábì dànábì ọlọ́run wọ́n ní ọlọ́run ti wọ́n ti dẹ báàbò wáyà sí sánmà a lè lọ jí ọ̀rọ̀ gbọ́mọ́ aná Muhammad ó rẹ àwọn lẹ́yìn ẹ̀ látara ìràwọ̀ jíjá láti mú wọn pò nu àkídàtul jahiliya ìlà àkídàtul islamiyya ìgbàgbọ́ àìmọ̀kan tí ń bẹ lára wọn sí ìgbàgbọ́ islam bẹ́ẹ̀ sì máa rí nu ẹni ẹni ìṣẹ̀lẹ̀ ana Muhammad ó wà ní Madina ne b'a sọ pe ọba alẹ́ pàṣà òkú o n'ga wá fẹ́ jọba tuntun ọmọbìnrin ọba ni a fi jọba o ní Muhammad ó ní kọ́mẹ̀ntì ó ní lan yufila qawmu wallaw umura imra' akọ̀nà sànẹ́mẹsẹ̀ sọ ìbùkárí ó ní láíláí wọn ò ní sórí ire èrè ń jẹ ayé àtọ̀run yóò jìnà sí wọn gbogbo ìlú tó bá forí korí tó wáyé pé ńgbà tó fẹ́ yan olórí ìlú obìnrin lọ́yàn láàrin òkúta àwòmọ́ orí eré jìnà sí wọn àti orí jìnà sí wọn láì fi fi obìnrin so lórí pátápátá inú ẹ̀sà mùsùlùmí kọ́mẹ̀ntì ànábì nìyẹn lórí ìṣẹ̀lẹ̀ yẹn torí díẹ̀ àwọn UN United Nations wọ́n ní àwọn ọjọ́ jẹ́ ń pè ní alayamu alalamiya international days ọjọ́ àgbáyé lórí àwọn àṣẹlẹ̀ kọ̀ọ̀kan ní ẹgbẹ́ ọjọ́ kalẹ̀ fún lórí àgbáyé omi ń bẹ ìgbà tí ń gbé kalẹ̀ ti pẹ́ omi ń bẹ wọ́n tẹ̀ gbé kalẹ̀ ní tí ìṣẹ̀lẹ̀ kankan bá ti ń ṣẹlẹ̀ ní ọmọ ní ọjọ́ àgbáyé a ní ọjọ́ àwọn obìnrin àgbáyé a ní ọjọ́ àwọn ọmọdé àgbáyé a ní ọjọ́ àwọn òṣìṣẹ́ àgbáyé a ní ọjọ́ omi àgbáyé a ní ọjọ́ tó yẹ ká fi sin ọ ká máa fi fọwọ́ àgbáyé a ní ọjọ́ àìsàn aid àgbáyé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. No àwọn ọjọ́ oríṣiríṣi níbẹ̀ láyé ọjọ́ ìgbógun ti òṣì àgbáyé ní àìpẹ́ yìí ní bí ọdún bíi mélòó sẹ́yìn tí wọ́n rí bí wọ́n ti ń ṣe àwọn oníwo àwọn oníwé ìròyìn báṣubàṣu àgàgà nígbà tí wọ́n pa àwọn oníwé ìròyìn méjì kan tí wọ́n jọmọ̀ Faransé ní àìpẹ́ yìí ó mú kí àwọn àgbáyé wá ní ọjọ́ ọ̀tọ̀ fún àwọn oníwé ìròyìn àgbáyé lọ́nà tí ń gbà bá wọn lò lọ́nà tí ó wọ́n ní Mali ni wọ́n ti pa wọ́n ní 2013 wọ́n ti pa ọmọ faransé yìí tẹ́jọ́ níwé ìròyìn méjì ìyẹn ni àwọn àgbà ìwá náà ó ti pọ̀ jù wọ́n wá wò láti 2006 déédé 2017 ọdún tó rí kọjá lọ tí wọ́n á sí ní ìjẹta àwọn oníwé ìròyìn àgbáyé tí wọ́n pa wọ́n dín ní 1010. ẹ̀rí ẹgbẹ̀rún kan ó lé mẹ́wàá àwọn oníwé ìròyìn ni wọ́n pa àwọn náà sì mọ̀ bí ọ̀rọ̀ kí a lọ kẹ́kọ̀ọ́ ká yí pé area of specialization takasosort a rí pé inú àwọn takasosort wọ́n ọjẹ́ kan kálukú náà wo rẹ̀ ó ń wo ìròyìn níbẹ̀ wa kìí ṣe ẹ̀kọ́ tó rọrùn láti kọ́ káwọnú ìlú kọ̀ọ̀kan tá a ní mélòó làwọn ń tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́sì dàngájíá wá pé àwọn láàmọ́ wá pa ìyẹn làgbáyé fi pa ah, ìwà burúkú níwà yìí ẹ jẹ́ ká ní ọjọ́ kan láti máa dìde pé ẹ má pa àwọn oníwèé ìròyìn mọ́ ká sì máa polongo wípé ẹnikẹ́ni tó bá pa oníwèé ìròyìn ìyàtọ̀ bá tọ́ sí ẹ̀já fi jẹ́ tá a bá wo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bí oṣù kan sísìn òní ní second November ní October second, nd tí ń lọ bí oṣù kan sísìn a ṣe àwátì ògbóǹtarìgì kan nínú oníwèrò lágbàáyé téèrí bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́lọ́wọ́ yìí pápá ìṣẹ̀lẹ̀ yìí ò tí yẹ́ dùn ní bílẹ̀ ayé ṣe dàgbà tó lè ní alam kamarat àgbáyé kamara tó pé tí abẹ́rẹ́ bá bọ́ọ̀lẹ̀ níbi ìmọ̀ ìgbàlódé dé àwọn ìmọ̀ ìgbàlódé ọ̀sọ̀ bí abẹ́rẹ́ ra sí wa kọwa tó ní bí èèyàn tí kìí sọmọdé arákùnrin tá ń sọ yìí ó di ọmọ ọgọ́ta ọdún lẹ́nu 1958 ni wọ́n bí 1958 irú bí mo ṣe rí bá pé irú mi wọ́n wá mi tì mo wọlé síbi kan wọn àrá ti jáde mi mi ìsọmọ ti ń rà abúmọ́ ti rá nínú káyé wọn á kó sì tán síbẹ̀ torí díẹ̀ fún ìdí méjèèjì yìí ìní abẹ́bìtẹnumọ́ ọ̀rọ̀ àkọlé tòní àkọ́kọ́ kájí oníròyìn olùpolongo fáyé lọ́dọ̀ àwọn àfẹ́sì wọ́n ń pè ní alẹ́-ìlàm lọ́dọ̀ àwọn onílárbáwá alẹ́-ìlàm tààlì pè ní mídíà ìmọ̀ fọ́rọ̀ sínú ìgbọ́rọ̀ síta ààlà yóò ilẹ̀ ìlàm ṣùgbọ́n lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ a máa rò wípé àwọn òyìnbó ni wọ́n dá mídíà lẹ̀ látara ìkúná wa tí wọ́n wà fá bàbá wa Umar Tumithani rahimahullah odidi àkànlọ́kọ̀ ó ní fíkì ìlàmì ìsìlámi fíkì ìlàmì ìsìlámi àgbọ́yé ìdáǹpé ní Islamic media gbàjọ́ wà gbé ó ní àkọ́kọ́ àkọ́kọ́ ẹ̀yàn ọkọ́ gbé ètò kápolongo kalẹ̀ anabi muhammad ẹ̀rí ó ń torí pé àyà àkọ́kọ́ tọ́nà ọba àlejò alákọ̀ọ́sọ̀ kalẹ̀ fún àná muhammad àyà ìkìrá kàkà kakọ aya tó wá kọ́ how to read how to write kí ni iṣẹ́ àwọn oníròyìn kàkà kakọ abẹ́ẹ̀kọ́ ni kẹ́kọ̀ọ́ lọ wo suratul Maida one chapter five aya sixty seven ọlọ́niyà yọ ar-rasul balligi ma unzilaka min rabbika fa in lam taf'al fama balagta risalata walaw ya'simuka minan nas inna Allaha la yahdil qawmal kafirin wọ́n lè rànà Muhammad ń ta fún ẹ gbọ́lọ́gbù ẹ̀ síta bẹ́ẹ̀lì yáyé ọgbọ́ ta ní jẹ́ ká yé ọgbọ́ nǹkan àwọn ní ọ̀rọ̀ yìí ọlọ́wọ́ agbé látòrí àná Muhammad látòwọ́nú Suratu Hijr ní àyà 93 sọ pé fastabima tumar wàdà ní mùsùlùkì ìrẹ́ ànábì ń ta fún ẹ tó ń sọ kẹ́lẹ́kẹ́lẹ́ pariwo ẹ síta torí de odidi ẹ odidi ọ̀rọ̀ nírọ̀ àwọn àfa islam ìjà ń pè ní alẹ́ ìlàmù ìsìlámì táwọn yẹn ń sìn lọ gboyè lórí ètò ìròyìn ti islam ẹwù gbàtọ́lọ́ ti sọ ó ti lẹ́gbẹ̀rún ọdún tí wọ́n bá trace the modern media wọ́n sọ ọjọ́ orí ẹ̀ fún yín súnmọ́ Islam gbogbo àwọn ọ̀làjú tó ti sọnù máa lọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn òyìnbó paláró lè ní Islam ló ní ìkùnà wa mùsùlùmí ìkọ́lẹ̀ wa àìjọ àwọn tí wọ́n ti lọ síwájú wa la fi ń sáré tẹ̀lé wọn ọ̀dọ̀ wa nìpìlẹ̀ wà ṣẹ́nìkan bá lóun lọ Se course nísìnyí tó ló lọ ṣe journalism Ama àwọn ohun bí ìmọ̀ bá ah, journalism how ah, ó sì lè ṣe Islam study ah Islam náà nìyẹn náà Islam ní táwọn yẹn ń gbọ́ èlé lórí lóye ńláńláńláńlá inú bíi tí àwa mùsùlùmí tá a ti kéré lénìí ó náà nìyí ó ti di agbára tó nípọn gbogbo ìjọba orílẹ̀ ayé tó lóun fẹ́ ṣèjọba tí ó ní power of media ìjọba rẹ̀ ó fail kódà ìjọba wa Nàìjíríà ìjọba Buhari ní tó jẹ́ ọmọ mi bí ṣe ń mì yìí ò ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn media ò tẹríba fún kò ní power of media tó bá ní báyìí kọ́ ní ó ọ̀pọ̀lọpọ̀ àwọn pépà yìí anti-federal government ni wọ́n mélòó nù wọn lọ́sọ̀pọ̀ tẹ̀ kò wọ́n à lè ṣe bí wọ́n gẹ́gẹ́ kò lè ṣe pé ó ní agbára mídíà kọ́rọ̀ rí bó ṣe ń rí yìí yóò dájú báyìí lọ èèyàn gbọ́dọ̀ ìjọba tó bá fi mídíà ṣeré yóò wò ni wọ́n máa bẹ̀ wọ́n ni pípa agbára ni wọ́n torí ẹ̀ náà ló ṣe yí pé tí a bá rí kó níwé ìròyìn kan ilé pọ̀ ìjọba ò ní fẹ́ràn ẹ̀dà kí a lè kó nù ìlú tàbí kí a pa àà ẹ̀yìn àgbàlagbà délégí wa ń kọ́ lásìkò bàǹgídá lẹ́tà fọ́ọ̀m abẹ́tìgbàgbé ní apẹ́rẹ́ nù ẹ̀rí bó ṣe rí torí pé àṣírí ń bẹ lọ́wọ́ wọn ìjọba ò sì fẹ́ kí àṣírí ń tú ní tó máa ń bí nìyẹn torí díẹ̀ àwọn Islam wọ́n rí mídíà gẹ́gẹ́ bí olójú méjì ó ṣe é ṣe a lè fi fún rere ká a lè fún gbàjẹ́ ká ẹ wo àwọn tẹ́ bá lè ṣe tẹ́ bá lọ ṣe journalism wọ́n ní course kan ń pè ní propaganda propaganda course ni ibi agbára media pọ̀ sí jùlọ tí gbogbo ilẹ̀ ìwọ̀n pépà wọ́n mi tẹ́rí ní funfun àwọn tí wọ́n bá jẹ́ oníwèé ìròyìn tí wọ́n mọ̀ nípa propaganda tí gbogbo yín wò pé funfun ni wọ́n mọ̀ pé dúdú ni ìwé yìí o nígbàbọ̀ wá wé dúdú ni dúdú ni dúdú ni jojúmọ́ nígbàbá tó bí ọ̀sẹ̀ káwọn náà mọ̀ pé àbí dúdú ni àbí mi ni mi rí ni propaganda ni ìní a fi wó ìjọba míì ìní a fi mú ìjọba míì dúró propaganda ni ó bí kọ́ọ̀sì ni tí ó propaganda ní sọ irọ́ di òdodo lọ́dọ̀ ayé ní sọ òdodo di irọ́ ẹ̀nà ẹ ìgbà tí social media dé ẹ wo ń táwọn kan fi bàjẹ́ láyé wọ́n fi kórìíra àwọn ẹ̀ka sí wa lọ́kàn lẹ́ni bí wọ́n ṣe máa kàn ṣe lò fún dáadáa tí wọ́n fi gbé kí a nífẹ̀ẹ́ àwọn ẹ̀ka sí wa lọ́kàn ojú méjì ni ńlá gbọ́dọ̀ fi ṣeré gbogbo ẹgbẹ́ ẹ̀sìn tó bá kọba kọyán mídíà kéré ẹnìkan ò ní mọ̀ lẹ́fìrí ní Nàìjíríà ilé nì àwọn Christian wọ́n ju àwọn Mùsùlùmí lórí mídíà bí wọ́n bá ju mẹ́wàá lọ́jọ́ bá kóra wọn jọ ń bí nísìn tí wọ́n bá toríwé ìròyìn tí wọ́n ya fọ́tò tí wọ́n jù síta ẹ̀rùpù 1 million ni wọ́n ni báwọn bá wà bí kan jẹ́ 1 million táà ló ń wó ìròyìn kan kò sí nǹkan ẹni kò nímọ̀ wá òun nímọ̀ pé n kankan ṣẹlẹ̀ mí kankan àpọ̀ bí alọ́ ẹ wo rédíò yẹn rédíò program tẹ́lẹ̀ program tí a bá sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ irú Lagos State ní ìjọba sọ̀rọ̀ Lagos State ní sí ní rédíò Lagos bọ́yọ̀ fẹ́ tó ń wo yẹn lẹ́ẹ̀kan oṣù millions ìlú bá sọ̀rọ̀ millions bó bá ṣe rere mílíọ̀nù yẹn gbọ́ mílíọ̀nù yẹn ti gbọ́ bá ṣe aburú mílíọ̀nù yẹn ti gbọ́ kẹsìkẹta àfi ṣeré rárá. bẹ́ẹ̀ náà nígbà tí èèyàn bá débi pé oníwèé ìròyìn ní columns àkànbẹ̀ báwọn tó pé ní ojúmọ́ wọn lè má gbọ́ wọn wọn lè má sọ̀rọ̀ tàbí lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ẹnà ẹ̀ wo irú bọ̀dá wa Fẹ́mi Abbas bámi bá ti ra paper and Friday báyìí níbo ni wọ́n lọ wọ́n lọ kúlọ̀mù yẹn kí ni Fẹ́mi Abbas sọ lẹ́nu ó wà bẹ́ẹ̀ lọ a ní inú àti ó sì tíyẹ̀sẹ̀ mùsùlùmí a ní inú àti ó pé kò tiẹ̀ lẹ́sìn ọlẹ́sìn ni lámà pé kẹsẹ̀ ká tí àfojú kéré àti wà rí báyìí lẹ́yìn náà wọ́n wá ní ìṣẹ̀lẹ̀ tá ló ṣẹlẹ̀ ní Tuesday 2nd October 2018 ó ní ọ̀kanú àwọn oníwèé ìròyìn àgbáyé Jamal Ahmad Hamza Khashoggi lọ́jọ́mọ́ Saudi tí ó wọ Saudi consulate ní ilẹ̀ Turkey tí wọn láti jáde ẹ̀mọ́dọ̀ ní tó wá di awuyewé láyé. àwòye ni pé sọ́jáde orí ọ̀jáde lórí ọ̀rọ̀ yìí nínú àwọn tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí láti Saudi wọ́n àwọn èèyàn ńláńláńláńlá ọ̀rọ̀ márùn-ún ni wọ́n ní lórí ọ̀nà márùn-ún oríṣiríṣi nínú ẹni pé ọwọ́lé ọjáde ń wọ́n ní ọgbẹ̀nu ọ̀nà wọlé ọgbẹ̀ kò lè jáde ọ̀rọ̀ kanu ó tún ti sàá wọ́n ní ọ̀jáde mo lọ́wọ́ ara sí wọ́n tún ní pé àwọn kan wọlé wọ́n bá wọn jà gbẹ́dín bá wọn ní àwọn kan ní pé rárá wọ́n fẹ́ gbé lọ ni wọ́n ló gbé lọ ọ̀rọ̀sà kọ́ ló ṣiríṣiríṣiríṣi mọ́ lọ́rọ̀ rẹ̀ yìí ìjọba Saudi gàfihàn yìí pé wọ́n ti pa ta ló wá pa àmọ́ kí ló dé tí wọ́n fi pa àmọ́ òkú ẹ̀dà ààrin ìyẹn ni àwòye tó wà lórí láyé lẹ́ni ọ̀rọ̀ ìwá rẹ̀ ó sọlọ́gbọ́kọ́ ọsọmùgọ̀kọ́ kálùwà ń dá sí lóṣìíríṣìí tí wọ́n wà mùsùlùmí ẹlẹ́sìn làwa gbogbo tó bá fẹ́ sí abẹ́ ìgbé lórí ẹ̀sìn ojú o ní Islam fi worú ìṣẹ̀lẹ̀ báyìí àdúgbò làá bá lò àkọ́kọ́ lẹ́yìn sí méjì ń bẹ pápápá ìṣẹ̀lẹ̀ yìí lásìkò tá a wà yìí kò sẹ́ni tó máa fọlọ́n kò sẹ́ni tó ti kíni máa fọlọ́n àti àwọn tí a tún jẹ́ kí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ àwa àmàláyé àmàláyé àmàlọ́run tó gbọ́dọ̀ ti ròyìn ara rẹ̀ pé àlìkí o yóò máa tó gbọ́dọ̀ àṣàrà yọmọ tó búlá sàrà ọjọ́ tó gbogbo ohun tí jẹ́ àṣírí tá a gbà kó bò tí ó hàn tàbáyì ọ̀kùsí nǹkan kò sí tó pa wọn fọlọ́n tó pé nínú ọkọ̀ ọlọ́ni alimu ghaibi wa shahada ọba ń tọ́ ma ń tọ́ pamọ́ tó sì ma ń tọ́ hàn kò sí nǹkan kan tó lórí ilẹ̀ nù sánmà àti ilẹ̀ tí ó ṣe yìí ọlọ́run ṣùgbọ́n máa lo agbára rẹ̀ fún di kẹsẹ̀kejì akọfà rẹ̀ bó a sì wo àjẹ otu àṣírí wa tú láyé kò tú láyé bọ́bá dọ̀rọ̀ yóò ṣe kí ni yóò tú kókó ọ̀rọ̀ míì lórí ìṣẹ̀lẹ̀ yìí tí ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ kí ló ká mùsùlùmí ṣe á rí akọ́dìde wọ́n ní à ah. ìjọba Saudi Arabia ló ní wọ́n pa ọmọ ọba tí ń bẹ́ẹ̀ Muhammadu eh, bin Salman olóní kí wọ́n lọ pa má bẹ́ẹ̀ lè kí n lè rí ẹ̀ wọ́n ní wọ́n pe lóko rẹ̀ sí nǹkan tó mọ̀dí tó ń sọ ìwọ̀sí ni. So. inú súrátù Isra ọlọ́n ti kìlọ̀ fún ma laysa laka bi ilmu ọlọ́n ni sọ́ra ìtọ́ ọ̀bá ni ma ń pa rẹ̀ má sọ ń pẹ̀ iná samu'a lórí ìdá àfi gbọ́ràn wal basar ojú na wal ha àti ọkà àti làákàyè àti gbogbo ẹ̀ka ara kana anihu mas'ula lọ́rọ̀jọ́ gbèrà kí a máa ábì wọn léèrè ẹnu ẹ tó fi sọ̀rọ̀ wọn bí ẹ o ojú ẹ tó fi ń wòran wọn bí ẹ kó ló fi ṣe lórí ẹ ọlọ́ni panumọ́ nígbà ní màá pẹ́ sọ àkọ́kọ́ nù bẹ́ẹ̀ pé gbogbo òṣèlè láyé ìtẹ́sìn wa kọ́ fẹ́ ní ìwádìí yẹn gbé ní atathabut wa tabayyun suratul hujurat ọlọ́ni yá ayọ́ alladhina amanu in ja'akum fasiqun binaba'in fatabayyanu an tusibu qawman bijahalatin fatusbihu ala ma fa'altum nadimin rẹ̀ntẹ́ ìgbọ́lọ́wọ́ bá gbọ́ tí pòkí kan bá gbé ìró kan wá bá ẹ má ti sọ̀rọ̀ lé lórí fatabayyanu fatathbatu ẹ̀wádìí. kí ẹ má bá a fi àìmọ̀kan báwọn èèyàn lò nígbà ọ̀rọ̀ náà bá wá rí bó ṣe kó rí kẹmọ́ wà kẹmọ́ wà di ẹlẹ́sẹ̀ kẹmọ́ àkábàámọ̀ á àti òrì bẹ́ẹ̀. kí a lẹ̀ mọ́ pé ìjọba Saudi Arabia tàbí Muhammadu Salman ló ní kí wọ́n pa láì rídìí ẹ̀sẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni kí àwa kan wá dìde ká ṣe ná fún yẹ kò jẹ́ rí bẹ́ẹ̀ láéláé ká máa ròyìn sàódì ká máa wá fi sàódì ká máa fi mọ́kà àti màdínà sí òsìwọ̀n wọn láàbẹ̀ àbúrò lè ṣẹlẹ̀ ń bẹ́ẹ̀ là ìlú ọ̀tọ̀ èèyàn ọ̀tọ̀ mọ́kà iná làbújá lè wà. kánábì to dé ó ní wàlíbù Mugirawa, wà bi to de! gbogbo àwọn èèyàn bí ń lọ́hùn tánábì dé tí maka àgbà mọ́kà náà wọ́n wà èèyàn ò kó ìdọ̀tí bá mọ́kà pé àwọn kan bẹ́ẹ̀ wọn ò tí àwọn gba ìsìláàmù mọ́kà wọ́n jọlá Islam ìyẹn ò wá pé káwá sọ pé ńgbà wá ti sọ̀rọ̀ mọ́ká o aburú kan ò lè ṣẹlẹ̀ láti àyíká yẹn torí pé ìlú holyland ni à ń sọ̀rọ̀ mọ́ká àti Madina tábà ń sọ̀rọ̀ Saudi Arabia odidi ìlú ni tó tóbi ṣùgbọ́n ibi tó wà ó lì ń bẹ̀ òun náà ni mọ́ká wa Madina. bó bá dé Riyadh Riyadh ó yàtọ̀ sẹ́kọ̀ọ́ wáyé Jeddah ó yàtọ̀ sẹ́kọ̀ọ́ wáyé kódà àwọn abòmíì náà ń bẹ ní Jeddah yìí tó pé bí ìgbà tó wà ní olúwọlé lẹ́kọ̀ọ́ wáyé ah. torí díẹ̀ a mọ̀ yanjú ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ bí nǹkan bá ṣe rí là ń sọ. So gbogbo ti bu àwọn apá kan ní sẹ́ńpẹ́ ah wọ́n fẹ́ máa ba Saudi jẹ́ ni wọ́n fẹ́ ìlú Islam ìlú àkídà tani ọ̀sẹ̀ ìlú àkídà ìjẹ́ ìlú àkídà ò lè tó káwọn èèyàn ṣe aburú ń bẹ̀ ká dákẹ́ tó bá rí bẹ́ẹ̀ agbọ́dìyàn agbọ́ọ̀dá nǹkan kọ̀ọ̀kan mà ẹ má dàrú máa lọ́wọ́ ọ̀tọ̀ nílùú ọ̀tọ̀ lèèyàn ọ̀tọ̀ nílẹ̀ mímá ọ̀tọ̀ lèèyàn abẹ̀ ṣé ẹ̀ẹ́dá àjẹ́ ń ṣe sìnà lọ́nà awaa ko disi na makao ero te n jale lọ n mota ni osode makao ayụ ọlọtọọtọ ni esi won ọdarawe meji ọdara ma nọ emesi ya sọọrọ awa di afa ajo ba agbụrụtaburu nụ inye naa lo awọn olori dabise n to wu èèyàn máa bá ìjọba sọ̀rọ̀ àwọn àbá àṣáájú wọ́n bá ìjọba sọ̀rọ̀ Hasan Basri ó bá ìjọba sọ̀rọ̀ mọ́ Muhammadu ó bá ìjọba sọ̀rọ̀ mọ́ Maliki mọ́ Shafi Abu Hanifa mọ́ Munawawi Ibn Taymiyyah ṣé aráàlú ṣé aráàlú ló ti amọ̀nà àǹbalẹ̀ mọ́lé ṣé aráàlú ti Ibn Taymiyyah mọ́lé àbíjọba. tó akan ní ìsìn sọ ìjọba di mọ́kàn ana Muhammad ó ní tí ìjọba bá ń hu àbòsí tí ẹnìkan máa lè sọ pé ìjọba yìí ọ̀sẹ̀ tí ọ̀dà tíjọba yẹn bá pa á lọ́wọ́ àdójọ́ gbèdà kíámà yóò máa bẹ ní agbede méjì Hamza àti Jafar anábì lọ sọ ìjọba jẹ́ alábòsí ẹnìkan wá sọ̀rọ̀ sọ̀rọ̀ tó sọjọ́ bò ní gbọ́ wọ́n ní àwọn sálàf àwọn sálàf wọ́n wùlọ ìpín sálàf tí wọ́n dá sálàf mọ́ ni ṣé yásán bá ṣe sálàf mọ́ mamman ẹ̀ṣẹ̀ sálàf bónú tẹ́mi ẹ̀ṣẹ̀ sálàf isu díẹ̀ ẹ̀ṣẹ̀ sálàf lórí díẹ̀ ẹ má jẹ́ àdàrú ìyàtọ̀ ń bẹ láàrin al-khurujul ìdínkùn pé kákó nǹkan ọlọ́sẹ̀ dání bí a fẹ́ takòjọba àti ìbá ìjọba sọ̀rọ̀ àti ìfi ẹ̀hónú hàn síjọba gbogbo ẹ̀ láwọn àǹfààní àgbọ́ ilé lórí nísìn bàbá tó dé ọ̀rọ̀ protest àkànní kò sí jẹ́ bẹ́ẹ̀ nú ẹ̀sìn wa á béèrè lọ wọn pé ẹ̀sìn wo lẹ ń sọ ẹ̀sìn wo lẹ ń sọ àwọn àfẹ́ẹ̀sìn kódà tí ọba síláyé ànábì tó bá ṣẹlẹ̀ ní ìsìn àwọn ayewo ó jókòó wọn fa ní ti wá papọ̀ ẹnìkan rí bákan ẹnìkan méjèèjì náà ń pátó wa máa yàtọ̀ látàyà ànábì pátá ti máa ń yàtọ̀ tí máa kàlà ń bí paláṣẹ pé ẹnikẹ́ni ọ̀gọ́ kí wọ́n á sírì lọ́wọ́ ìdọ́dọ̀ bá ní kúrọ̀ ìzọ̀ wọn kàn sí pé ìtànàbí sọ yìí ó fẹ́ kàn rìn kírin àwọn yá ni àwọn lójú ọ̀nà àwọn kírun wọn kàn ní ànábì làgbọ̀dọ̀ kírun wọn sì dọ̀hùn wọn gbé ti tó kí wọn tó ká sírì tiwọn wọn ànábì ní gbọ́ ẹnìkan kan náà méjèèjì gbọ́ ẹnìkan kan náà méjèèjì wọn sì má gbọ́ yọ̀tọ̀tọ̀ dání náà wọ́n bá sọ pé ńgbà mi ń bẹ lórí ọ̀rọ̀ ẹ̀sìn a lè ní opinion méjì mẹ́ta méjì mẹ́ta ló ṣe right tẹ́nìkan bá mú kan dání mọ́tàkàlómi abala kanu ìgbà míì sì ń bẹ politics a máa dá sí fatiwa àwọn àfa òṣèlú a máa dá sí kí níjọba ń fẹ́ ibi nílẹ̀ Egypt làbá kan lásìkò rẹ̀ àsìkò Mubarak ni tí wọ́n ní upper spot wá pé kò tó burú interest báńkì. àwọn ọmọ akéwòsì lọ bá ń lé pé ẹ ti kọ́ ni ó ní anamamurum anamamurum anamamurum wọ́n pa mí lásẹ̀ ni ìjẹ́ ní ìwé mo wí. kò sì sọ yẹn nu fatiwa ń ta torí díẹ̀ àmì ń bẹ agbẹnusọ ìjọba ni wọn torí díẹ̀ agbọ́ kásì mọ̀ pé nọ́ẹ̀sì àmùsùlùmí wọ́n ní wàlmùntàhà bàrí àtà tàbítò ìdánàtò ẹni abá kẹfín ó ṣe nǹkan kò tí ì lẹ́sẹ̀ ó dìgbò tábà tó gbámú torí díẹ̀ ọ̀rọ̀ yìí ó bí ariwo ní àgbáyé ààbọ̀ lẹ́mẹ́nìkan lọ́wọ́lọ́wọ́ ó dìgbà tí wọ́n bá wádìí wọ́n bá wádìí tán inú tẹ̀sìn wa ń fẹ́ náà ni pé iqamatul adl ìfìdéédé lọ́lẹ̀ ànábì ti fi kọ́ wa lẹ́kọ̀ọ́ pé ẹnìkan ọ̀gá jòfin lọ́nú ẹ̀sìn níjọ́ tí obìnrin kan nù Banu Makhzuma tó jalè táwọn yẹn wá ń yẹ lẹ̀bẹ̀ lọ bá ànábì ànábì sì jẹ́ wọn mà ó ní Fatima ọmọ ọ̀hún tó gbóhùn ló bá jalè lẹ́ni ìṣẹ́jú ni ó fi gé ọwọ́ ẹ̀ ẹnìkan òjòfin lọ́nú ẹ̀sìn ànábì torí díẹ̀ tí wọ́n bá wá ìdí ọ̀rọ̀ yìí tí wọ́n bá fẹ́ fín ìpínlẹ̀ agbájá báyìí òní tó bá yẹ kí wọ́n dá nígbàjọ fún a gbọ́dọ̀ dó tí wọ́n kájá mọ́ pé ẹnìkan ò kọjá òfin ẹ̀tún wúrú ẹ̀kọ́ tó tún bẹ́ ń gbé wá pé ẹ̀ dá ń sọ yìí tó dúró láwọn èèyàn mẹ́ẹ̀ẹ́dógún kan wọ́n wá láti Saudi Arabia pẹ̀lú plane méjì ní ọjọ́ yìí lẹ́yìn ìgbà tí wọ́n lọ tán ni a tó mọ̀ pé ṣẹlẹ̀ yìí ṣẹlẹ̀ wá pé àwọn mẹ́ẹ̀ẹ́dógún yẹn àtàmì tó bẹ́ẹ̀ ní a bá mú inú ẹ̀kọ́ Islam òun náà ni pé tó kúta lè jẹ̀má àbíwá àhìdìn a máa tó rí ẹnìkan pa gbogbo ọgọ́rùn èèyàn tọgbọn nígbà dọjọ pa ni Umar bin Khattab ó ní tí gbogbo àwọn ará sọnà á ah! ní kápítà Yemen ní a bá pawọ́jọ pẹ́ nìkan òun ò ní kí láti gba gbogbo wọn tó rẹ nìkan yẹn gbogbo ilé làwọn kan tó wà ní abẹ́ ọ̀rọ̀ ìtòrí díẹ̀ ìṣẹ̀lẹ̀ yìí ìṣẹ̀lẹ̀ burúkú ni ọkọlù ẹ̀sìn ọkọlù ìwọ́mọlúwàbí ọkọlù òfin àgbáyé ọkọlù tá ń pè ní diplomat ọkọlù sílùú àgbáyé torí díẹ̀ tó wá burú jù ni pé àwọn alágbára ayé wọn ń pẹlẹngọ báyìí wọn ń yípo báyìí àgàgà Amẹ́ríkà táwa fi ń lo bí oṣù kan táwa wá díẹ̀ kan ìtì ìyàwó ìwà lọ sí Amẹ́ríkà ní last week ó bá ń sọ̀rọ̀ ó sọ̀rọ̀ sí olórí Amẹ́ríkà gan lọ́n ó wá ní tóun tẹ̀ ń fẹ́ ni pé bẹ́ẹ̀ bá tiẹ̀ pa ọkọ ọ̀hún tàbí alábẹ̀sọ́nà ọ̀hún ẹ tiẹ̀ bá wọn gbókú ẹ̀ mùsùlùmí ni káà sojú ti ìsìláàmù ṣùgbọ́n ìsìláàmù kọ́ àlẹ́kọ̀ọ́ bá àrókù àmàkùsọ̀ láti lè gẹ̀yìn ìrun kò sókù ń bẹ a máa kí ajaba kó sómi tàbí tinú plane dá àfihànjú ẹ ní sọlátọ lọgẹ ó yẹ kí wọn ti yanjú ẹ náà láti ìgbà tó ti pẹ́ yẹn ìjọba náà ti confam pé wọn pa ni ṣùgbọ́n bí lóko ẹ wa lóko tí wọn ń wá lórí díẹ̀ ilé jẹ díẹ̀ nígbà tá a fẹ́ ká mà gẹ́gẹ́ bí mùsùlùmí lórí ti ń lọ ọlọ́ba àdìkọ́lá gbogbo ọjọ́jọ́ mùsùlùmí tẹ́sí lọ bọ́ ọlọ́ba ọlọ́ba nìkan ọba nìkan wọn àwọn asẹ́kù lórí ilẹ̀ ayé musa ìkàwọn musa ìgbà náà kátó rárẹ̀ kọ́lọ́ kó gbàdúrà wa.